aláròye máa wí o. àwọn aráàlú ti pé bìbà ọ̀pọ̀ ló sì sọkún kíkorò nígbà tí wọ́n rí ohun tó ṣẹlẹ̀ àwọn mọ̀lẹ́bí ọ̀dọ́mọbìnrin náà bá aláròye sọ̀rọ̀. jẹ̀bú gbó tọ́pọ̀ village tọ́pọ̀ village kí lórúkọ ọmọ yẹn gan-an. elizabeth lórúkọ ẹ̀ adélájà ah, ẹ ṣe olóòtú ní àkọ́kọ́ ìgbà tó máa kọ́ wá sílé wa ṣe ni wọ́n á rọ̀gbé máa tọkọ mi mọ́lé tọ́ bá wa nú ilé gbọ̀ngàn tán gbà lọ́wọ́ tóbi ten million gbà yẹn tán gba gold mi wọ́n gba àwọn dúkìá àwọn gbogbo àwọn nǹkan tí mo ní àtowó wọ́n gbà lọ kódà ṣe náà sọ pé wọ́n máa pa mi gbà yẹn wọ́n á ní kàn jọ kó má pa wọ́n pé wọ́n ti gba owó ìgbà tó tún wá second time dádì wa ti kọ́lé wọn ibẹ̀ là ń gbé lọ́jọ́ yẹn bá ṣe dé lálẹ́ àwa mọ́tò ẹ̀mí yẹn sọ pé kí n bọ́lẹ̀ ẹ̀mí yẹn ni kí n má bọ́lẹ̀ mo ṣàbára mi ń sọ ara mi ń gbọ̀n bọ́ mi gẹ̀ẹ́tì ara mi bọ́lítà ni mo bọ́lẹ̀ bí dádì náà ṣe bọ́lẹ̀ nìyẹn mọ èèwọ̀ lé wọn ní kí èlì ọmọ làtìfà pé kó ṣílẹ̀kùn kó lọ fa jẹ́ẹ̀lì wọ́n dẹ̀ ṣílẹ̀kùn ló tọ́ fa jẹ́ẹ̀lì yẹn wọ́n gba tí máa gbóhùn sáǹdì jẹ́ẹ̀lì yẹn mo rí pé jẹ́ẹ̀lì yẹn kì í ṣe pé bóyá ṣe ló ṣe ló fẹ́ kú ó kàn blink ni ẹ kò kò kò blink ṣe ló fẹ́ ṣe ló kò kú ó ṣe sì wọ́n á sọ fún dáadáa pé à gentleman ara ń fún mi o pé díẹ̀díẹ̀ o ẹ má ti bọ́ta o pé something is going on níta o wọn á ní kò sí nǹkan kan mọ ìbọ́ta nìyẹn pẹ̀lú ọmọ yẹn kàn pé eli ṣé ò fa ṣókì ni ó láwọn fa ṣókì mọ ẹ bọ́ta nìyẹn ẹ máa padà wọn dé bá wọn kọ̀ fún ọ nígbàjú ni mo ní yé yé yé à ó lè ó lè ó lè rọ́bì ìran ìjọ ẹ̀ ṣàánú mi ṣe nìkan mú mi mọ́lẹ̀ tó gba góòdì lọ́wọ́ mi tó gbé sí bíbá dẹ́tà ẹnìkan náà tó wá bá mi tó ní tó ṣàn tírẹ́tì mi tó ń tírẹ́tì mi mo gbé owó fún owó kan náà wà lọ́ọ́ dájú wa nu mọ́tò inú ilé náà ti gbà lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ní ṣé n kò ṣe rílì mo ní rílì ni pé kódà mi sí ìlú rárá one million five ni góòdì yẹn owó tó gbà lọ́wọ́ wa ń gbà yẹn wọ́n tún gba nine hundred thousand kan nu mọ́tò but àkọ́kọ́ yẹn yẹn yẹn tó bíi ten million naira pẹ̀lú àwọn góòdì tí mo dé kó dé láti Saudi àti àwọn owó tán gbà lọ́mi owó iṣẹ́ bíi ọjọ́ mẹ́ta náà gbà lọ́mi jọ yẹn bẹ́ẹ̀ ni gba àwọn ọjà mi náà gbà lọ́jọ́ yẹn ìgbà tán wá táwọn kan yẹn àwọn méjì ló wọlé àwọn kan wà ń tà ìgbà tí mo fẹ́ máa sọ̀rọ̀ wọ́n ní ti bá pariwo kó àwọn máa pa mí ni wọ́n ní kó má pa mí kán jọ bọ́ọ̀rì kejì eléyìí ìgbà tán wá ìdádì wàhálà àwọn fẹ́ yàgbẹ́ wọ́n ní tó bá yàgbẹ́ kó àwọn máa pa ẹ̀ ni pé tí àwọn bá pààyàn kan láàrin ìwà hmm. two thousand and twenty two ni ìtàkùn àkọ́kọ́ twenty four ni twenty three twenty three ni ìtàn wá yìí tó tún bá wa orí kejì yìí ó ti pé ten months nsìn ah. bọ́ tó wá wá orí kẹta yẹn a sì ní ládìwá náà sì lé so gbọ́dọ̀ ṣe pè wá lóru yẹn ó wá jẹ́ nọ́mbà tí mo mọ̀ náà fi pè mí wọn ò pé ẹni tó pè mí ẹni tó pè mí mi mọ ẹni tó ní nọ́mbà yìí pé ẹni tó ti kú náà fi nọ́mbà yìí pè mí ta lélẹ́yìí àyà mi wá já mo gbọ́bọ́ tó wà ní ṣéun ìmọ̀rú yẹn mo ní nọ́mbà yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo ní nọ́mbà yẹn lọ́wọ́ bó ṣe fi nọ́mbà yẹn pè mí nìyẹn mo ní à ẹni tó ti kú báwọn yẹn fi nọ́mbà yẹn tó ti kú fi pè mí lóru yẹn mo ṣáà wà perplex mo wá pe dáàdì wa pé ẹ wo nọ́mbà yìí pé ó yà mí lẹ́nu mo rí nọ́mbà yẹn the same nọ́mbà yẹn náà fi pe dáàdì wa lọ́jọ́ yẹn. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n wá ẹ̀yin ò wá sí nílé mi sí nílé màá dáàdì wa àwọn Elizabeth ọmọ tí ó dolóògbé yìí òun náà gbé bẹ́ẹ̀ ni àti àwọn olówà nílé àti grandma wọn àti àwọn ọmọ méjì àwọn mẹ́rin náà wà ní lọ́jọ́ yẹn mo dẹ̀ ṣe gbé ọmọ yẹn lọ́wọ́ à ń pè lórí fóònù dáàdi wa pé òru yẹn ló ń pè òru yẹn ló ń pè pé àwọn ti gbé ọmọ ní kọ́bí three o'clock àwọn ti kidnap ọmọ ẹ o ọmọ yẹn dẹ̀ bá wa sọ̀rọ̀ pé ẹ ló dáàdi wọ́n ti gbé òun lọ o bó dẹ̀ ṣe kọ́ tiẹ̀ àti gbẹ́ láti sí a dẹ̀ rẹ́ńdà owó fún ẹ ní ká máa gba fifteen million. fóònù yẹn onípì ẹ̀sán pa náà fi pè mí bọ́lá pé àwọn èèyàn tí mọ̀ mi mo kọ̀ kọ́ọ̀mù mi jẹ́ káwọn èèyàn mọ̀ débi pé wọ́n lè mọ̀ pé fóònù ẹni yẹn wọ́n fi pè mí bọ́ gba tí a dẹ̀ ti sanwó yẹn tó yẹ pé àkáǹtì bọ̀bọ́ yẹn náà wọ́n fi gba owó lọ́wọ́ wa ló jẹ́ kí n sọ fáwọn èèyàn mo sọ fún kábíyèsí náà pé fóònù ẹni yẹn náà náà fi gbẹ kábíyèsí náà sọ pé the same àwọn tó ń ṣiṣẹ́ yẹn náà ló sì ń ṣe wọ́n gba three million two fifty thousand náà gbà lọ́wọ́ lórí èmi lẹ́ adẹ̀ ṣe àìjò lọ́sùn lọ́sì ẹlòmíì a sọ pé a máa rí ẹlòmíì a máa sọ pé a máa rí àárí owó ta ná àwọn èèyàn gílẹ̀ most àwọn èèyàn ń sọ pé ṣe la lò ó ìmọ̀ àtọkọ mi pé ṣe la fi inú ògo owó àṣùgbọ́n akọ gbé gbogbo ẹ̀ sọ́dọ̀ ọlọ́run hmm. àwọn fámìlì ṣe lọ́sọ pé ṣe la lo ọmọ yẹn pé a ti lò ó hmm. àtìgbà tó ń mú àwọn tàkọ́kọ́ yẹn suspect tàkọ́kọ́ tó ń rí pé wọ́n ti ṣiṣẹ́ ìta wọn yẹn pé wọ́n wú òkú wọn tí wọ́n wú òkú tiwa ẹ̀ mọ̀sí àwọn ìṣúná ń sọ pé ṣe ni ọkọ mi ṣe ló ń ṣe fàkìyà láàrin ìgboro pé torí pé wọ́n ti lo ọmọ yẹn wọ́n ti fi rí inú ògo owó ló jẹ́ kó máa ṣe fàkìyà mo dẹ̀ sọ pé gbogbo ẹ̀ ó yọ ọlọ́run tó bá yẹ pé a ṣe nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn lọ́lọ́run ò ní tú àwọn ẹni láṣìírí bó táwa bá ṣe ó kù yín pẹ̀lú ọlọ́run ọba ìyẹn ni mo kàn máa sọ fún ìjọba ní pé wọ́n ṣe òtítọ́ lórí ọ̀rọ̀ yìí torí wọ́n ti bà ilé jẹ́ wọ́n bà ọ̀nà jẹ́ wọ́n bà ẹbí jẹ́ wọ́n bà owó wọ́n ba dúkìá wọ́n tún gbẹ̀mí ọmọ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kí ìṣọba kó ṣiṣẹ́ òtítọ́ tó múlẹ̀ kó bá a ṣe ní kíákíá kí ṣe pé mo sọ mo dájọ́ o ìdájọ́ òdodo la fẹ́ lọ́dọ̀ ìjọba kó bá a ṣe ní kíákíá ní kíákíá ni kọ́lọ́run bá kó ṣe fún wa torí ọlọ́run sì wà lẹ́yìn kan sí wọ́n sọ pé táwọn bá lọ́jọ́ yẹn pé ọkọ mi náà wá wá sọ kó máa ṣèdájọ́ òdodo sórí ọ̀rọ̀ yìí ní kíákíá. bó o lè ṣe rówó tajà báyìí. Ah, ọlọ́run bá ní ẹmọ ẹni tọ́lọ́run bá ti dá kò ṣe farawé ẹmọ ah, ìgbà míì a báǹkì gbẹ́mọ́ báǹkì wọ́n yá lówó àfi tajà àwọn ń pa aláṣẹ tó because wọ́n ti mọ̀ pé mi ṣe oníjàkújàkú àwọn èèyàn tó dẹ̀ nífẹ̀ẹ́ mi náà láwọn tí afẹ́nifẹ́re wọ́n ń supply mi láti ọjà pé kí wọ́n á kó ọjà fọmọ́ ni mò ń tà wọ́n ní kí wọ́n á kó ọjà pé kí Ọlọ́run fi bomi láṣìírí so òun la fi ń manage ara wa ẹ̀ máa tọkọ mi ìfúnfún gbọ̀ngbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ṣe náà sọ pé mo ti ra mọ́tò tuntun pé òun ni mo fi renew owó pé mo ṣe dẹ́kì nǹkan pé ọmọ ọdún dọ́mọ ẹni mo rì síbẹ̀ gbogbo iṣọ́ iṣọ́ ìtàn kò sọ everybody kò sọ kò jẹ́ kí èmi fúnra mi ní àlàáfíà dẹ́gùn ara because mo kàn ń rìn ni láti náà mo tiẹ̀ mi ń sùn up till mi ń sùn mi lè parọ́ fún yín ewu ah, mi ti ọmọ kan tí mo lè sọ kí ni mo fẹ́ sọ kí ni mo fẹ́ sọ ewu kí ni mo fẹ́ sọ ẹjọ́ wo ni mo fẹ́ wí ẹjọ́ wo ni mo fẹ́ wí ẹjọ́ wo ni mo fẹ́ kí ni mo fẹ́ sọ ẹ̀sà ẹ̀yin náà bá mi sọ ṣé èyí tó sọ mọ́ wa pé ọ̀la pa ọmọ ẹ̀ láfẹ́ sọ ni àbí èyí tá a fẹ́ láfojú rí tá a ṣe gbogbo àdébí ọmọ nìkan mọ́ wa adébẹ̀ máa ní kan mọ̀ ìyá tóbi mi ó tẹ́lẹ̀ ó fi six hundred thousand ìyá tóbi mi tó kó sílẹ̀ lórí ọ̀rọ̀ thousand yìí ó gbowó ìjọba tó ń lọ lórí ọmọ yẹn ni o àmàrí mo gbé ẹbọ mo gbé ẹbọ lórí ọmọ yìí. orúkọ tèmi ni adégbèǹga adéníyàn tí mo jẹ́ ẹ̀gbọ́n ìyá ọmọ kan gbé ilé mi ni ìyá mi tó bí ìyá ọmọ tó gbé ilé mi tí mo kọ́ ló ń gbé so èmi ò sí ilé lọ́jọ́ yẹn èmi pẹ̀lú ìyàwó mi lọ síbì kan àwọn òbí ẹ̀ wà ní ilé ilé tó ń gbé wọn ò sí wọn ò sí nílé mi ọmọ yẹn kàn wá bá ìyá mi gbé ní ilé ọ̀dọ̀ mi a ti tó etí mo ti ṣílé yẹn tọdún mẹ́ta ń sìn. o tó wà ẹ ló tó wà ss two ló wà ní Molisi college. ẹ gbèsè tí mo gbé pọ̀ ẹ jẹ́ nǹkan sọ bọ́n ṣe bí ọ̀rọ̀ wọn ṣe ṣẹlẹ̀ mo wà èmi pẹ̀lú ìyàwó mi sùn síbi tá a lọ lọ́jọ́ yẹn lọmọ ìwà pè mí èmi ti kọ́ lọ sí ilé ní ìrọ̀lẹ́ pé mi pẹ̀lú ìyàwó mi tó lọ síbi tá lọ wọ́n wá pè mí ní òru náà fi nọ́mbà ìyá mi pè mí èmi wá rí nọ́mbà ìyá mi lórí fóònù mi mo wá wò pé bí ara ìyá mi ni ò dáa lọ́mọ yẹn ṣe ń pè mí nìkan bíi aago méjì ààbọ̀ lóru yẹn lèmi wá wọ́n kàn flash mi lèmi wá pé ọmọ yẹn padà nǹkan tí máa fọ gbọ́ lẹ́nu ọmọ yẹn ni pé dáàdì wọ́n ti gbé mi lọ wọ́n ti gbé mi lọ wọ́n ti gbé mi lọ èmi wá ní àwọn ta ni náà wá gba fóònù lọ́wọ́ ẹ̀ wọ́n ní ọ̀gbẹ́ni àti gbé ọmọ yẹn àti wá ẹ wálé àti gbé ọmọ àárí àti gbé ọmọ ẹ o owó ló máa fi wá gbà o bí mo ṣe perplex ṣá ní ọjọ́ yẹn nìyẹn so ìgbà tó di ìdájí ọjọ́ kejì ni wọ́n á ń pè mí wọ́n á ń pè mí lórí fóònù wọ́n ní first nǹkan táwọn máa sọ fún mi pé àwọn máa gba five hundred thousand owó owó oúnjẹ ọmọ yẹn àwọn dẹ̀ máa gba fifteen thousand or oh, fifteen million owó ransom ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n wọ́n tẹ̀ ní kí n kọ́ sẹ́ǹdì owó oúnjẹ náà so ìgbà tí wọ́n wá sẹ́ǹdì àkáǹtì tí máa sẹ́ǹdì oúnjẹ sí fún mi ló fi ìgbà tí màá dẹ̀ dé ọ̀dọ̀ ní pọ́s pé kí n sẹ́ǹdì two fifty two tí mo sẹ́ǹdì yẹn ni oní pọ́s wọn sọ fún mi pé àkáǹtì orúkọ tí àkáǹtì pọ́s yẹn gbé wa orúkọ ọmọ tán pa ní ọjọ́ ọ̀mà ni pé Ṣeun Òwòrú ìyẹn Olúwaṣeun Òwòrú Olúwaṣeun Òwòrú mo ní ha ah, wẹ́ mi ò ní ṣọ́ọ̀ṣì mo ṣáà sẹ́ndì ẹ̀ mo sẹ́ndì owó yẹn sí wọn so ìgbà tó dẹ̀ yá wọ́n tún pè mí pé mo ní mi ò lè rí owó tó tó yẹn wọ́n ní wọ́n ṣáà ń wà lámi mu àbáwọn sọ̀rọ̀ àbáwọn sọ̀rọ̀ wá ní pé èlò ló wà lọ́ọ̀ mi mo ní mi ní ju one million lọ pé kinní kan ìgbà tó dẹ̀ di ọ̀rọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ kejì wọ́n ní kí n lọ sẹ́ndì one million so wọ́n tún wá pè mí ìgbà tí mo sẹ́ndì one million nọ́mbà Ṣeun Òwòrú yẹn náà gbogbo ẹ̀ ló wà lórí àwọn kìnìyàn wà lórí sẹ́ẹ̀tì mi wọ́n tún wá ní ó dàbí pé mi ò tí ì rẹ́dì pé one million ni pé mo kàn ń ṣeré ni pé èèlò ló wà lọ́mi tí mo tún lè rí aṣáàtún ìjọ ń fà mo ṣẹ̀ wá sẹ́ǹdì two million wọ́n wá ní kí n ṣe ní five five hundred thousand five five hundred thousand mẹ́fà ni mo sẹ́ǹdì sí rìsíìtì yẹn wà lórí fóònù mi ó jẹ́ three million three million two hundred and fifty two ni gbogbo tán gbà wọ́n gba two thousand lórí two fifty tí mo kọ́ tí oní pọ́s gbà ní ọwọ́ mi wọ́n ní kí n san yẹn náà mọ́ mo san gbà tó dẹ̀ yá ṣá ni wọ́n á sọ fún mi pé wọ́n máa tí n bá ti san two million yẹn sì pé wọ́n á bá mi gbé ọmọ yẹn lọ síbi tí màá ti rí gbé pé wọ́n á bá mi gbé lọ láì mọ̀ wípé láì mọ̀ wípé wọ́n ti pa ọmọ yẹn pàpà ẹsẹ̀kẹsẹ̀ náà ti pa so gbàgbọ́ la mọ̀ pé wọ́n ti pa mọ́ èyí ṣe tí àṣírí wọn tú làwọn náà dẹ̀ fẹnu ara wọn sọ̀rọ̀ níṣe táwọn ọlọ́pàá mú wọn wọn fẹnu ara wọn sọ̀rọ̀ pé ọjọ́ yẹn làwọn ti pa ìyẹn làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní ṣe interrogate ibi tí ibi tá a lọ ká lọ sílé alájò ká lọ wọ́n ń sọ fún wa pé ọmọ yẹn ìwà láìfù kò sí nǹkan tó ṣe kò sí wọn gba owó gba owó owó tí mo ná kò ń ṣe seven million tó bá ọ̀rọ̀ yìí lọ ọlọ́run kó ṣàánú wa nǹkan ó ṣẹlẹ̀ ni pé àwọn bàbá ọmọ yẹn àti àbúrò mi tó jẹ́ ìyá ọmọ wọ́n rí i pé mò ń sá sọ̀tún mò ń sá sọ̀tún àjìyọ́rìn náà ni mi ò fi mi ò yà wọ́n sọ̀tọ̀ pé dá lọ bìkan most àbúrò àbúrò bàbá ẹ̀ pàpà àjọ kò síbi tá àṣà ìjọ dé àjọ lọ sẹ́ni ìwé àná wọ́n rí i pé èmi náà ò dúró bẹ̀tẹ̀ àwọn ará àtàná kan ń sọ oríṣiríṣi lọ́rọ̀ pé wọ́n máa sẹ́ẹ̀tì pé kí wọ́n wá gbé ọmọ yẹn lóru ni pé bóyá àwọn àtìyàwó alájà náà jìjọ ṣiṣẹ́ yẹn àwọn náà máa jìjọ ṣiṣẹ́ yẹn etí èèyàn ti ẹ̀kún ni wọ́n eh, sọ pé wọ́n fi ṣoògùn owó wọ́n sọ pé wọ́n fi ṣe gbádá ọkọ ìyàwó ẹ̀ ń kọ́ shopping complex lọ shopping complex ní station òun náà fi òun náà fi ọmọ yẹn náà fi ṣe wọ́n ṣàṣe oríṣiríṣi kan tí mi fẹ́ látọ̀dọ̀ ìjọba kan ṣe torí àwọn náà pààyàn káwọn náà kú di òun náà lè ní ipò oúnjẹ nǹkan tó yẹ kí ìjọba ṣe. olúwa ṣeun adélájà elizabeth adélájà ọmọ ẹ̀gbọ́n mi ni èmi gangan ni mo ṣe ní mi ọmọ náà hmm, ní ọjọ́ tó bí i ó fẹ́ lọ pé seventeen years. nǹkan tó ṣẹlẹ̀ ni pé lóòótọ́ ìyá ọmọ yẹn pẹ̀lú ẹ̀gbọ́n mi wọn jọ sí ó ti kódà gan ìgbà tó máa àtàtọ̀ bí òun ọmọ yẹn òun kọ́sọ́mọ ẹni second born sọ̀rọ̀ mi yẹn sìn ìgbà tó máa bí ọmọ yẹn náà wọn jọ wà náà bẹ̀ but ó bímọ kìíní ó bẹ̀ kẹta wọn lè jọ wa. ẹ ohun gbẹlọtọ ni ọkọ ẹ̀gbọ́n mi náà ń gbẹlọtọ lọtí kọsí ẹ̀gbọ́n mi níyàwó mi náà tó wà níbẹ̀. so kọsí ṣe ní pé so ìyá ọmọ ẹ̀ṣá ló ń tún ìnáwó ọmọ yẹn àwọn ìlú tuntun tí àwọn náà bá lè yẹn dà gẹ́gẹ́ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ mò ń ṣe fún ìyá ọmọ yẹn tí wọ́n ṣe ẹni pé lẹ́tà ẹ̀gbọ́n ìyá ọmọ yẹn so ọmọ yẹn ló wà pẹ̀lú ìyá grandma yẹn níbi tí wọ́n ń gbé so ibẹ̀ ṣá ni mo ti gbọ́ àárọ̀ ọjọ́ kejì tí wọ́n gbọ́ ọmọ yẹn lọ náà pè mí pé bàbá bàbá ìṣẹ̀lẹ̀ mi náà ah, which is last year August first wọ́n pè mí pé ọmọ yẹn kọ́ Ah, àwọn olè wá síbẹ̀ wá síbẹ̀ lóru wọ́n fọ́ sílé wọlé o wọn bẹ́ẹ̀ níbọ̀ girama yẹn àtọmọ Elizabeth yẹn àtàwọn àbúrò obìnrin méjì lọ́ba wọ́n dẹ̀ gbọ́mọ yẹn lọ so láti gbà yẹn ṣá láti kò sí kò síbi tá a ti tá a dé kò síbi tá a wọ̀ adọ́rọ́sọ́lókè alọ́lé àbáfà kò síbi tá a wọ̀ láti pípé ká lè rọmọ yẹn bùkútà ń gbọ́ ni pé a máa rí a máa rí but pẹ̀lú ẹ̀ pẹ̀lú ẹ̀ náà ọpẹ́ ni fọlọ́hún lọ́jọ́ tí ni pé ọlọ́run tú àṣírí àwọn tó ṣiṣẹ́ yìí. lóòótọ́ ni mo gbọ́ àbẹ́yìn náà sọ bẹ́ẹ̀. lóòótọ́ ni mo gbọ́ cause e, e, èmi gan mo tẹ̀ fi tara mi gbọ́ mo wà ní mo wà ní búkà kan so bíkà tí mo wà yẹn gan táwọn yàrá pẹ̀lú àwọn yàrá àwọn tí mi ń sọ̀rọ̀ pé báàlẹ̀ fẹ́ ṣe ok kì gbèsè ọ̀la ti fẹ́ gbé sọ àwọn gbọ́ pà pé ọ̀ bí ẹbí ẹbí ẹbí ọmọ yẹn gan àwọn bàbá yẹn wọn ṣaka wọn ti gbada. bí àwọn náà lò ó. no pé à pé à ṣaka pé wọn gbọmọ lọ àwọn wo àwọn tí wọn ń gbé lọdẹ àti kíni kan gbóhùn kọ́ àlọ́wọ́ ọlọ́run but adúpẹ́ lọ́jọ́ ti ni pé ọlọ́run fi ojú àṣebi wọn sọ̀rọ̀ mi yé yín cause ìkọ́ ìkọ́ tèmi kọ̀ kọ̀ fẹ́ lé lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn cause tẹ́bánikà sọ̀rọ̀ láti ní dọ́là kò sí ilẹ̀ ti kọ́ tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ but lélẹ̀ táwọn àwọn ilé tí wọ́n mú yìí tó dáhùn ọ̀daràn yìí kì í ṣe iṣẹ́ kan tó ṣe ṣe lélẹ̀ yìí ó ti pọ̀ tán ti ṣe kọjá iṣẹ́ kan tó ṣe dé bóyá kọ́ bá a tún ṣe ìwádìí dáadáa ó pọ́sibù kan náà bàbá àṣàlẹ̀ kan nílùú ìjẹ̀bùgbò yìí ó pọ́sibù kan ní láti lè bàjẹ́ kọ́ mú yàn kọ́ gbowó kọ́ tó pa kì í ṣe kìíní kì í ṣe kìíní kì í ṣe kẹta tán ti gbọ́ nínú láàrin ọdún yìí báyìí so ìdájọ́ tó bá tọ́ tó yẹ kọ́ lọ́nà bá kí àwọn ìjọba bá fi kó kó dáa fún wọn ikú ló tọ́ sí wọn àti wọn àtàwọn ọmọ wọn tó bá bí wọn náà ikú ló tọ́ sí wọn kọ́ wọn fọmọ yẹn dá wa lóró ni ọmọ seventeen years wọn fi dá wa lóró ni ss two ló wà. okay. so mo rọ̀ ìjọba kó bá ṣe ìdájọ́ tó tọ́ kó pa wọ́n kí kí akafojú rí wọn tí ìjọba ọba pa wọ́n ìkọ́ tó máa ṣe lẹ́yìn ilé ò máa le o kó pa wọ́n ni o. <laughs> pieces la rí egungun nìkan lákọ̀ọ́ egungun ẹnìkan lẹ kó egungun nìkan la kó so láti inú kànga láti inú kànga tó ń gbé sí egungun nìkan la kó kò sí nǹkan kan bẹ́ẹ̀ yàtọ̀ sí aṣọ àǹkárá tó mọ̀ ẹ́ wọ̀ ó tán egungun ẹnìkan la kó bẹ́ẹ̀ ṣe.